iṣẹ́ tí mò ń ṣe ó ń fi kún ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà nípa pé láti bí ọdún mẹ́wàá sẹ́yìn tá a ti dá bísínẹ́sì sílẹ̀ gbogbo àwọn tá a máa ń bá wa ṣiṣẹ́ àwa fúnra wa la máa ń tírènù kò ń ṣe pé wọ́n ń wá láti technical school kan tó ti tírènù wọ̀ dáadáa ní iṣẹ́ tó ń fẹ́ ṣe school tèmi lọ kò ń ṣe àwọn èèyàn púpọ̀ ló lè lọ àti pé so tó bá fẹ́ háyà bíi tailor àwọn tó máa ṣiṣẹ́ quality control àwọn tó máa ṣe embellishment àwa fúnra wa la máa kàn wọ́n àwọn tó bá wà ní ilé iṣẹ́ wa ó tó to from ten to twenty gbogbo families yẹn la máa sọ salary fún wọn gbogbo èèyàn tó bá ṣiṣẹ́ mi báyìí àwọn ẹ̀kọ́ wà well taken care of then also nínú fashion school tá à ń ṣe a máa ń kọ́ àwọn tó fẹ́ ṣe fashion bíi pé bí iṣẹ́ tiwọn náà so a máa ń fún wọn ní ìmọ̀ràn àti ìmọ̀ye bó ṣe máa dá business yẹn lẹ̀ bó ṣe máa ṣe business side àti technical know-how so that wọ́n á mọ bó ṣe máa gé aṣọ dáadáa wọ́n á mọ bó ṣe máa mix colours wọ́n ṣe máa ṣe eh, collection bó ṣe máa promote brand wọn gbogbo yẹn la máa ń kọ́ wọn. àwọn ìgbékalẹ̀ òfin ìjọba tí ó ń dí ìdàgbàsókè iṣẹ́ tà ń ṣe lọ́wọ́ ni pé um, irú àwọn bíi importation bill àti eh, exportation àti industries ẹ jẹ́ kí n ṣàlàyé bíi ti importation yẹn ó wà nice a dúpẹ́ lọ́wọ́ tẹ́nì ọ̀gbà tí Ọbásanjọ́ wà ní gọ́ọ̀mẹ̀ntì tó ń sọ pé gbogbo luxury goods tó bá wọlé kan blọ́ọ̀kì kan fún wọn ní higher tariff so that text and then foreign textiles so that àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní máa wọ Nigeria made textiles ìgbà yẹn ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí náà focus lé àdìrẹ nǹkankan àti àṣọkè but síbẹ̀síbẹ̀ a rí pé òfin yẹn ò fi bẹ́ẹ̀ múlẹ̀ torí pé mo lè sọ pé bíi ninety five percent to ninety eight percent gbogbo nǹkan tá à ń lò fi ránṣọ ní Nigeria fi run fashion house gbogbo ẹ̀ la import from the machines to the needle to the thread to àwọn tó máa set ẹ̀ up gbogbo ẹ̀ la import even ṣe mọ̀ pé àǹkárá tá à ń sọ pé aṣọ wa aṣọ wa aṣọ wa aṣọ wa bíi ti báwo seventy eighty percent of the àǹkárá tá à Nigeria wọ̀ ní gbogbo ẹ̀ ló imported the main thing ni pé textile companies wa wọn ò lè compete torí pé eh, àgbékalẹ̀ òfin kò sí tó strong tó protect àwọn textile industry yìí ìgbà tá à ń dàgbà á mọ̀ pé nàìjíríà jẹ́ ọ̀kan náà àwọn orílẹ̀-èdè tó yẹ pé wọ́n à ń gbin cotton à ń tún tà à ń export ẹ̀ fáwọn èèyàn so gbà yẹn a ní strong textile industries, so, bíi Sunflag and co wọ́n pọ̀ káàkiri lórílẹ̀ wa but nísìn àwọn textile industry ṣàṣàánú àwọn industries yẹn ló ṣì ń function wọn ò fi bẹ́ẹ̀ produce fabric báwo ló ṣe yẹ pé àwa tá produce cotton even àwọn cotton farms yẹn mi ìṣọ́ pé ó pọ̀ nu wọn tó ń produce bẹ́yẹn ó jẹ́ kó ti increase kò jẹ́ kó reduce tó yẹ pé a ṣe ń wọṣọ àtayédáyé la ṣì máa ma wọṣọ one tropics, so cotton yẹn gangan gangan làwa Nigerians need jù kò dáa pé bóyá bíi four or five technical and higher institutions ló ń ṣe fashion ní Nigeria then tí mo lọ Yaba Tech tó yẹ ọ̀kan the number one fashion institute in Nigeria ṣe mọ̀ pé curriculum wa bóyá bíi fifty years old ni kò dáa láti ìgbà tó ti ṣe department yẹn sílẹ̀ the same curriculum the same machines the same ṣe mọ̀ ó yẹ kí government máa rí sí gbogbo kínní kò jẹ́ kó jẹ́ pé àtúmọ̀ máa lọ máa háyà àwọn Benin Republic àti àwọn Ivory Coast láti máa máa ránṣọ ní top fashion house wáyé yẹn ò dáa a lè di nǹkan gidi káwa náà máa supply gbogbo ayé ó máa da tó bá yẹ pé government máa ro kíní ìjù bó ṣe ń rò lọ bíi ẹ̀ṣá bíi housewife job ẹ̀ṣá jẹ́ kó máa ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kó máa disturb kó máa jẹ́ worrying youth kán rí bó ṣe jẹ́ billion dollar industry ní US ní China ó yẹ kí government wá rí dáadáa kán lọ invest kán ṣe òfin kán ṣe kán ṣe àwọn ìgbékalẹ̀ tó máa jẹ́ kí industries wa kó máa ga sókè sí. èmi ní over ìgbàgbọ́ sef tó bá jẹ́ pé nǹkan báyẹn wà torí pé ní ọ̀rọ̀ tí Aisha Yusuf sọ ó ní no Nigerian is more Nigerian than any Nigerian so kò àwọn bàbá bàbá wa tó yẹ pé wọ́n àbẹ̀ wọ́n pa àwọn nìkan lọ́mọ̀ ṣẹ́rí nàìjíríà ló rán gbogbo wọn lọ sí school most of them free education ni gbogbo wọn ní gbogbo nǹkan tán fi ń mí gbogbo nǹkan tán ní sọ́yọ́ pé àwọn lọ́ní wọn kò fi ṣiṣẹ́ wọn kàn ń pa kíyèsí ẹgbẹ́ wọn ni gbogbo wọn wọn ò bẹ́tà wa ṣẹ́rí àwa ṣẹ́rí pẹ̀lú bọ́ọ̀n ṣe fún wa ń kàn yẹn ẹ tún rí atún try atún ṣe protest ẹ ti rí ní gbogbo àgbáyé tí wọ́n máa ṣe protest tí wọ́n ní ní one one crime tí wọ́n máa ṣe protest fún wọn wí kò ṣẹlẹ̀ rí ní any country àṣe ní nàìjíríà but last last wọ́n ṣàfi ọgbọ́n àgbà wọ́n fi gbà lọ́wọ́ wa báwa ṣe jẹ́ ọ̀dọ́ nísìn àwọn náà ti jẹ́ ọ̀dọ́ rí gbà táwọn jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́ ni british government gbé country yìí lé wọn lọ́wọ́ ẹ̀rí bàbá wa ọbásanjọ́ ní thirties wọn tẹ̀ tí fẹ́yàwó part of the head of state so kò ń ṣe kankan there is nothing like youth gbogbo agbárí need kò ń ṣe kò ń ṣe old age ló fi ń ṣe wisdom ọlọ́run ti fún gbogbo wa ọlọ́run ti fún wa ní ọgbọ́n ìmọ̀ye àti ìmọ̀ràn by the way ìyí tán fi ń bá wa ṣe ẹ̀bùn tán sún wa dé àti ìmọ̀ ọjọ́ tá máa sọ debt tá wà ní nàìjíríà so ẹ jẹ́ káwa náà try turn the la. nàìjíríà ọ̀tun tí máa fẹ́ rí hmm, èyí tá a mọ̀ sí new Nigeria. òun ni pé nàìjíríà tó jẹ́ pé gbogbo wa ìkọ̀ọ̀kan ni wa o tá máa gbé tá máa nífẹ̀ẹ́ ra wa tá máa gbé in love and unity tó yẹ máa jẹ́ pé gbogbo ọmọ tán bá bí ní nàìjíríà ló máa ní chance láti ṣoríire ló máa ní àyè àti ní good health care tó máa ní chance àti lọ sí school tó máa at least the basics títí di secondary school tá a bá fún gbogbo alátìlẹ̀ ní good roads good social amenities ayé tó dáa ayé tó pé ayé tó máa fúnyàn ní ní ní prestige gbogbo kíní yẹn tó bá fi àwọn policies tó dá sí irú nàìjíríà yẹn la fẹ́ máa rí tábà yẹ pé tábà ń fò lókè nàìjíríà báyìí tábà ń wò ó nílẹ̀ ó máa wà beautiful bọ́lọ̀ ń ṣe dáa àwa ní giant of africa irú nàìjíríà yẹn ni a fẹ́ rí nàìjíríà tó jẹ́ pé bá ṣe wà níwà káwa wà níbẹ̀ yẹn níta náà báwọn yẹn ṣe mọ̀ pé ah fearless strong entrepreneurial resilient káwa gbé gbogbo beauty yẹn káwa gbé wá sí country irú nàìjíríà tèmi fẹ́ rí ní ìsìn kò ṣe future ó máa da kó ṣe ojú mi tó dàtà ayé ọmọ mi ó máa da ọmọ mi máa gbádùn orílẹ̀-èdè tó ti wá. orúkọ mi ni ejiro emostafiri fashion designer ni mí entrepreneur mo dẹ̀ dúró déédéé pẹ̀lú àwọn ọ̀dọ́ nàìjíríà.